هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فيا أيها المسلمون عباد الله إن خطبتنا اليوم توضح التوحيد فالتوحيد عباد الله مصدر لوحد يوحد والتوحيد عباد الله نوعان النوع الأول توحيد المعرفة والإثبات والنوع الثاني توحيد القصد والطلب فالتوحيد المعرفة والإثبات يسمى كذلك التوحيد الإرادي الخبري وتوحيد وتوحيد القصد والطلب يسمى كذلك توحيد توحيد الإرادي الطلبي فالتوحيد عباد الله ينقسم إلى ثلاثة أقسام باعتبار باعتباره الشامل فالتوحيد الأول توحيد الربوبية وهو إفراد الله سبحانه وتعالى بالعبادة آه، بالربوبية إفراد الله سبحانه وتعالى بأفعاله والثاني توحيد الأسماء والصفات وهو إفراد الله سبحانه وتعالى بأسمائه وصفاته والثالث توحيد الألوهية وهو إفراد الله سبحانه وتعالى بأفعال العباد يعني بأفعالنا أركب فون الله أترى عليكم أكي الله àánú ọlọ́run bá tí orí ajẹ́jẹ́ tí ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn rádí annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ qiyama at-tawhid at-tawhid nǹkan tá ń pè bẹ́ẹ̀ ó jẹ́ ìpìlẹ̀ fún gbólóhùn kan tí ó bẹ̀rẹ̀ láti bí wáhádà yuwahidu gbólóhùn yìí jẹ́ masdar ó jẹ́ ìpìlẹ̀ fún gbólóhùn tí a wí rẹ̀ nínú èdè òun náà ni ja'lu shay wahidan ká ṣe nǹkan ní ẹyọ kan ṣoṣo eléyìí báyìí náà ń pè ní tawhid nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ẹ ma gbọ́ nínú lárúbá tó mọ́ sọ pé tawhidu sufuf wa tawhidu muslimin ká sí àwa mùsùlùmí lọ́kan kí sọ́fù wa kó jẹ́ ẹyọ kan ṣoṣo ká má pín yẹlẹyẹlẹ eléyìí báyìí ó ní pé a fẹ́ síra wa ní ẹyọ kan àfẹ́ pín lóríṣiríṣi eré iná ń pè ní tawhid nínú èdè ó túnmọ̀ sí pé nínú èdè ìntàgbà lérò pẹ̀lú at-tawhid òun náà ní ká sí nǹkan lẹ́yọkan ṣùgbọ́n nínú ìtumà eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n fẹnu kò lé lórí ẹ̀ka ń pè ní tawhid òun náà ni ifradullahi bima yakhtassu bihi òun náà ní kí a sí ọlọ́run ọba ọba Allah ká sí ní ẹyọ kan ṣoṣo nínú àwọn nǹkan tó jẹ́ sí pé ẹ̀sà ní fún ọlọ́run ọba àwọn nǹkan tí ọlọ́run ọba àríkẹ́lá fi ṣara rẹ̀ ní ẹ̀sà tí ẹnìkankan ò gbọ́dọ̀ gbé fún ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́run ọba mọ́ ní abala wọ̀nyí òun náà ń pè ní at-tawhid nínú ìtumà sharia wat-tawhid ibadallah tawhid ọ̀nà méjì ló pín sí ọ̀nà méjì tàwí òun náà ni ó padà tó pín sí ọ̀nà mẹ́ta ìran ìran tawhid méjìlá ní kágbé kalẹ̀ bá ní ìran tàwíìdù méjìlá ní ìran tàwíìdù méjèèjì yẹn wá pín sọ́nà mẹ́ta ìran alákọ̀ọ́kọ́ nínú tàwíìd òun náà ni tàwíìdù al-ma'rifati wal ithbat ìmọ̀ Ọlọ́hun bá lọ́kan ní abala ma'rifatullahi subhanahu wa ta'ala lábala ká ma Ọlọ́hun bá ká dá bá ma wal ithbat káàdẹ̀ fi rinlẹ̀ fún ọlọ́wọ́ bá in tọ́lọ́wọ́ bá fi rinlẹ̀ fún ara rẹ̀ mímọ̀ ọlọ́wọ́ bá tí a gbà lérò yìí òun náà ni kí a ma ọlọ́wọ́ bá ní mímọ̀ tí ó jẹ́ ọ̀ràn èèyàn léwa lórí láti ma ọlọ́wọ́ bá ilé tó jẹ́ sí pé mímọ̀ ọlọ́wọ́ bá yìí yóò mú wa láti fi àwọn nǹkan kan rinlẹ̀ fún ọlọ́wọ́ tí a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́wọ́ nítorí pé a dá ọlọ́wọ́ mọ̀ yàtọ̀ fún àwọn ẹ̀dá a mọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn asma'uhul husna pẹ̀lú àwọn orúkọ ọlọ́wọ́ bá tó dáa àádẹ́mà pẹ̀lú àwọn sifatuhul ula àtàwọn àròyìn ọlọ́wọ́ bá tó ga eléyìí báyìí rèé àwa ní fìrìnlẹ̀ fún ẹni kankan mọ́ yàtọ̀ fún ọlọ́wọ́ bá a dá ọlọ́run ọba mà pé ọlọ́run ọba ló ń sàwọn ṣẹ́wọ̀n yìí a wá sí ọlọ́run ọba lọ́kan ní abala ìmọ̀tàwí a gbà wípé lẹ́yìn ọlọ́run ọba níta àgbàpọ̀ ọlọ́run ọba ní í ṣe yìí nínú àwọn iṣẹ́ yìí àwọn orúkọ tá a fi rinlẹ̀ fún ọlọ́run ọba yìí àwọn ọ̀ròyìn tá a fi rinlẹ̀ fún ọlọ́run ọba yìí kò tọ́ka fi rinlẹ̀ fún ẹ̀dá níbi tawhidul ma'rifati wal ithbat nǹkan tó wà ń bẹ òun náà ni tawhidul rububiyya wa tawhidul wa tawhidul asma wa sifat eléyìí báyìí méjèèjì òun ló kó sí abẹ́ tawhidul ma'rifati wal ithbat ká mọ̀ Ọlọ́hun Ọba pẹ̀lú rububiyya Ọlọ́hun pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́hun ń ṣe tọ́lọ́hun fi ń jẹ́ Ọlọ́hun ilé tó yẹ́ sí pé ẹ̀dá kankan ò ní kápá láti ṣerú nǹkan yẹn mọ́ ilá àfi lè perú ẹ̀dá bẹ́ẹ̀ lọ́lọ́run àwọn iṣẹ́ kan bẹ̀ tó yẹ́ pé iṣẹ́ tí a fi mọ̀ pọ́lọ́run bá fi ń jẹ́ ọlọ́run nìyẹn àwọn iṣẹ́ wọ̀nyí ọlọ́run nìkan la gbọ́dọ̀ fi rinlẹ̀ fún tá a bá fi eléyìí rinlẹ̀ fún ọlọ́run ọba tí a fi ẹnìkankan tá a fi sorogún pẹ̀lú ọlọ́run ọba nínú àwọn iṣẹ́ wọ̀nyí tá a gbà pé nìkan lẹ́yìn ọlọ́run ọba náà tó ní kápá àti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí ìgbà yẹn la tó ṣe tàwíìdù ọlọ́run ọba níbi rùbùbíyà eléyìí jẹ́ ẹyọ kan nínú tawhidul ma'rifati wal ithbat ẹlẹ́ẹ̀kejì nínú ẹni ká mọ ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn ọ̀rọ̀ yẹn ọ̀ràn yẹn ní eléyìí báyìí jẹ́ lórí gbogbo mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí ó bá ti lè àkọ́kọ́ eléyìí tí eléyìí ó bá ti lè di òdodo nínú àgbọ́yé rẹ̀ irú nítorí ẹ̀ gbogbo dáwà pátá gbogbo ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba tí ò bá ti bẹ̀rẹ̀ níbi àwọn ibi tí a ti ń bẹ̀rẹ̀ yìí fàhíyà dáwà tó ń fàṣílà dáwà tí kò lè láṣeyọrí ni dáwà tọ́lọ́run ọba àlékẹ́lá ò ní kún lọ́wọ́ ni dáwà tọ́lọ́run ọba ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba tọ́lọ́run ọba àlékẹ́lá ò yàrá tàwíhìdù ẹlẹ́ẹ̀kejì tá pè ní tàwíhìdù kọ́sìdì wà tọ́lẹ̀m tí mo ní àtúmọ̀ ń dá pé ń gbà mí ká ní tàwíhìdù ìrọ́dí àtọ́lẹ̀bì yàrá tàwíhìdù eléyìí ó ní wípé ká ṣe ọlọ́ọba lọ́kan níbi àwọn nǹkan tọ́lọ́ọba àlékẹ́lá gbèrò látọ̀dọ̀ wa bí ká máa ṣe fọ́lọ́ọba hádìhì al'irọ́dàtù ìlàhíyà ìrọ́ǹgà ọlọ́ọ̀ba lórí wa tó fi dáwa sáyé ni pé kamawa sí wọn ọlọ́ọ̀ba nìkan láfi pélé ní tàwíìdù ìrọ́dí àtọ́labi bákanáà kí lọ́wọ́ba àlékẹ́lá ń tọ́lába kí lọ́wọ́ba àlékẹ́lá ń bèèrè lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa nǹkan tọ́lọ̀ bá ń bèèrè lọ́wọ́ wa náà ni pé ẹ̀sìn èmi ọlọ́wọ́ bá nìkan ẹmẹ́pàá nǹkan mú pàpàmí ọlọ́wọ́ sísin ọlọ́wọ́ bá iní tọ́lábù ọlọ́wọ́ bá lọ́dọ̀ wa in tọ́lọ́wọ́ bá ń fẹ́ lọ́dọ̀ wa nìyẹn ọlọ́wọ́ bá fi ní ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun nǹkan kan tẹ́mi ọlọ́wọ́ bá ń gbà lérò tí mo dẹ̀ ń béèrè lọ́dọ̀ yín ma uridu minhum min rizq èmi ọlọ́wọ́ bá lékẹ́lẹ́ ọ̀fẹ́ látọ̀dọ̀ yín mi ń béèrè látọ̀dọ̀ yín kẹ́ ọ̀rọ̀ èmi ọlọ́wọ́ bá lọ́rọ̀ torí kí ọba tó rọrọ̀ lọ́lọ́wọ́ bá tí ó bùkátẹ̀ ẹnìkan láti rọ ọlọ́run ọba lọ́rọ̀ ní gbogbo nǹkan ní gbogbo ọ̀nà tí ẹmọ́ ní gbogbo ọ̀nà tí ọ̀rọ̀ pín sí kárọ̀rọ̀ ọmọ ní ọlọ́run ọba lọ́rọ̀ ọmọ tó kún kẹ́kẹ́ kárọ̀rọ̀ làákàyè ní ọlọ́run ọba àlékẹ́lá lọ́ba ọba ọ̀jọ̀gbọ́n tí ìjẹ́ ọ̀jọ̀gbọ́n rẹ̀ kún kẹ́kẹ́ tọ́rọ̀rọ̀ níbi ọ̀jọ̀gbọ́n kárọ̀rọ̀ nínú dúkìá ó kárọ̀rọ̀ nínú dúkìá ayé ni ọlọ́run ọba yìí lọ́rọ̀rọ̀ jùlọ ọba kárọ̀rọ̀ níbi kàláfíà ni ọlọ́ọ̀bá yọba tí ò kí ń sàárẹ̀ ni kárọ̀rọ̀ níbi ká máa sẹ̀mí gbére kọ́mọ́ ní ìbẹ̀rẹ̀ kọ́mọ́ lópin ni ọlọ́ọ̀bá lọba tọ́ rọrọ̀ yìí ẹ́ eléyìí náà ń pè ní rizq gbogbo àwọn ilé pátá ọrọ̀ ni tí ọmọ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́wọ́ ni ní mi ń béèrè lọ́dọ̀ wọn mi ní ìrọ́dà látọ̀dọ̀ wọn wípé kí wọ́n rọ èmi ma uridu minhum min rizqin nínú àyà yìí ọlọ́wọ́ àlékẹ́lá ń sọ̀rọ̀ níbi báyìí pẹ̀lú ọ̀nà annafiu ma uridu ma ma ma tí yàn má fi ń takò nǹkan tí fi ń gbé nǹkan kú mi ń fẹ́ látọ̀dọ̀ yín mi ń fẹ́ látọ̀dọ̀ wọn má uridu minhum èmi ọlọ́run ọba ò fẹ́ látọ̀dọ̀ wọn mi rizqin mi ń fẹ́ ọ̀rọ̀ kankan rizqu yẹn wá wá ní nakọ́rọ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nafiu nínú makéwu tẹ́ bá ti rí annakọ̀rọ̀tù fi síyákin fi yufidul umum yẹn ni gbogbo ìran ọ̀rọ̀ pátá gbogbo ìran tí ń pè lọ́rọ̀ èmi ọlọ́ọ̀bá ò ní bùkátà kankan lọ́dọ̀ wọn nínú ẹ̀ ma uridu minhum min rizqin kódà ibi tọ́lọ̀ nǹkan ọ̀rọ̀ yìí nípàdé ọlọ́run tó ní min rizqin ọlọ́run min min tọ́wà ń min záídà ni min àlékún ni iṣẹ́ tó máa ń ṣe iṣẹ́ ìkan ọ̀rọ̀ nípa ni ma uridu minhum min ma uridu ayòtò ìmòun èmi ọlọ́wọ́ bá àlékẹ́lá ò dẹ̀ wá látọ̀dọ̀ wọn èmi ọlọ́wọ́ bá ò bèèrè lọ́dọ̀ wọn káwọn fẹ́ mi ọlọ́wọ́ bá ló jẹ ẹ̀dá àwọn kí lọ́wọ́ bá àlékẹ́lá bèèrè lọ́dọ̀ ọjàmọ́ nǹkan ẹyọ náà ni ká sin ọlọ́wọ́ ní at iradi at-talabi iradi at-talabi òun náà ní ká sin ọlọ́wọ́ bá lẹ́yọ kan ṣoṣo láì pa nǹkan kan mí Ibadallah eléyìí báyìí ó ní nǹkan tán pè ní tawhid eléyìí ó náà pè ní tawhidu al-uluhiyya ìsí ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn lil asafi shadid nínú nǹkan tó wá kó bànújẹ́ bá ní lónìí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ni wọ́n mọ̀ nǹkan tán pè ní ni wọ́n mọ̀ nǹkan tán pè eléyìí báyìí fa tó fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí wọ́n ń gbé ìjọsìn fún ẹ̀dá mi yàtọ̀ fọ́lọ́run ba nígbà tó yẹ kán gbé fọ́lọ́run nìkan gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ lọ gbé ìkankan nínú àwọn ìran ìjọsìn tọ́lọ́wọ́n bá alékẹ́lá ní ká gbé fóhun nìkan ká ṣe òun ní ká ṣe òun lẹ́yọ kan nínú ẹ̀ tó bá wa sọ́ọ̀mà kódà kó bá máa kírun kó máa gbààwẹ̀ kódà kó bá máa lọ sí hajj irú ẹni báyìí ò ní jẹ́ mùsùlùmí mọ́ téèyàn bá ti lè gbé ìran kan nínú ọ̀ràn ìbáàdà ìran àjọsìn fún ẹ̀dá mi yàtọ̀ fọ́lọ́run ba wá rèé kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa ń pè láàfà láwùjọ wa lónìí in tán ń pe àwọn èèyàn sí òní ká lọ máa pe ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́run ba ká lọ máa jọ́sìn fún nǹkan mi yàtọ̀ fún ọlọ́run ba bóyá àwọn wòlíì ni àwọn táwa ń rò pé ẹni ni wọ́n àbáwọn màláíkà ni àbáwọn ànábì ọlọ́wọ́ bá ní Ibadallah àwọn nasọ́rọ̀ àwọn tí kristian, àwọn christian ọ̀nà bó ní wọ́n ti jẹ́ kèfèrí ṣe bí yìí máa pe ànábì Ìsá lẹ́yìn ọlọ́wọ́ bá ní ká ké àwọn nǹkan tó bá lágbọ́dọ̀ ké pé kó fún ni ká máa pe ànábì Ìsá pé kó fún ni eléyìí tàbáwárí náà nínú ìjọ mùsùlùmí ẹni tí ń ké pé ẹ̀dá mi náà tí ó tá Ànábì Ìsá alayhi salatu wassalam àbó tí ẹ̀dọ́gba pẹ̀lú Ànábì Ìsá alayhi salatu wassalam àbó ju Ànábì Ìsá lọ kí ni irú ẹni báyìí ó máa jẹ́ irú ẹni báyìí náà mushriki ni a jẹ́ pé tàbárí láwùjọ wa lónìí nínú àwùjọ mùsùlùmí ẹni tí ń pé Ànábì sallallahu alaihi wasallam ẹ̀pá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láì sí iyèméjì mẹ́ ó ṣùgbọ́n bó ṣe ju Ànábì Ìsá lọ tó sódépò Ọlọ́run sọ́lọ́run lànẹ́bì

kódà ń gbà míì tí wàhálà bá ṣẹlẹ̀ sáwọn èèyàn tí àwọn nǹkan ńláńlá bá ṣẹlẹ̀ àwọn èèyàn wà káwọ́ lórí wọn ni ya Rasulallah ya Rasulallah tí wọ́n wí yìí àwọn èèyàn rò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí rò wípé ọ̀rọ̀ táwọn wí gbólóhùn tó jáde lẹ́nu àwọn yìí wọ́n rò pé gbólóhùn mùsùlùmí ni wọ́n rò pé gbólóhùn yìí gbólóhùn tí máa ń jáde lẹ́nu mùsùlùmí ni wọ́n rò pé gbólóhùn yìí gbólóhùn tó bá ìsìláàmù mu ni wọ́n mọ̀ pé gbólóhùn yìí gan ìsìláàmù wa takò torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pe ànábì sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ ti dẹlẹ́bọ nìyẹn báwo wá ni ọ̀rọ̀ ẹni tó wá fi tó wá ń pe ẹlòmíì tí ó tó ànábì báwo lẹ́sùn pọ̀rọ̀ tí ó burú tó ó ń bẹ láwùjọ wa lónìí àwọn tí ń pe Ahmadu Tijani ó ń bẹ àbí òsì ń bẹ láwùjọ wa lónìí àwọn tó ń pe Ibrahim Niyas ó ń bẹ láwùjọ wa lónìí àwọn tó ń pe Abdul Qadir al ń bẹ láwùjọ wa lónìí àwọn tó ń pe àwọn tó wà nù sáré ó ń bẹ láwùjọ wa lónìí àwọn tán ń pe ìyá àti bàbá wọn ó ń bẹ lónìí àwọn láwùjọ wa àwọn tí wọ́n ń pe orí wọn kódà ẹ gbọ́ nínú àwọn ẹlòmíì tó sọ wípé téèyàn bá jí láàárọ̀ kùtùkùtù kó dorí ẹ mú kó wá máa sọ pé orí mi o orí mi o inna lillahi wa inna ilayhi raji'un kò sí yàtọ̀ láàrin ẹni tí ń perú ilé àtẹni tí ń pe Ṣàngó àtẹni tí ń pa Ànábì Ìsá alayhi salatu wassalam ó ń bẹ àwọn èèyàn lónìí tó jẹ́ sí pé àwọn ẹ̀dá wọ̀nyí làwọn máa pè ẹlòmí ń pa àlùjànnú ẹlòmí ń pa àwọn màláíkà kọ́lọ̀wọ̀ bá lè tẹ́lá kó dákun kí ó ṣàánú gbogbo wa kúrò níbi àwọn nǹkan wọ̀nyí eléyìí tó jẹ́ sí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti tẹ̀rì síbẹ̀ lónìí tí wọ́n dẹ̀ rò pé islam làwọn wà àbí tó rò pé nǹkan táwọn ṣe yìí islam ní nǹkan yìí wà eléyìí tó jẹ́ islam wá pèpè allahumma salli ala muhammadi wa ala ali muhammadi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 الحمد لله وكفى والصلاة والسلام على رسوله الذي اصطفى وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته ونهج نهجا وسلك سبيله إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله ní khutba wa ẹlẹ́ẹ̀kejì yìí a máa tẹ̀síwájú lórí àlàyé elé tí a ń bá bọ̀ nínú khutba alákọ̀ọ́kọ́ òun náà ni àlàyé nípa kí ni wọ́n ń pè ní tawhid bákan náà báwo ni ó ṣe ká gbàgbọ́ yé tawhid yìí ibadallah ọ̀rọ̀ tawhid yìí ọ̀rọ̀ kan ni tó sí wípé ó wúwo púpọ̀ nínú àlámàrí mùsùlùmí a sì gbọ́dọ̀ gbọ́yé gẹ́gẹ́ bí àwọn ànábì Ọlọ́run bá ṣe pèpè sí àgbọ́yé wa ò gbọ́dọ̀ yàtọ̀ sí àgbọ́yé àwọn ẹni ìsáájú lórí ọ̀rọ̀ tàwíìdù yìí kéèyàn má bàa lọ bára rẹ̀ níbi àwùjọ tí ò dá tí ó rò pé mùsùlùmí dẹ̀ lòun wa tàwíìdù ni tawhid òun lọ́wọ́ bá lékẹ́ láfi Qur'an sàlàyé láti òkè délẹ̀ ẹgẹ́ bí àfáwà Ibn al-Qayyim rahimahullahu ta'ala ẹgẹ́ bá ti sọ gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ gbọ́ àgbọ́yà al-Qur'an ní tòótọ́ tẹ́ bá yà al-Qur'an wò látòkè délẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ tawhid lọ́wọ́ bá lékẹ́ láfi sọ nítorí pé nínú al-Qur'an àwọn nǹkan tí ẹ máa rí ń bẹ òun náà nípa Ọlọ́run bá lékẹ́ fún wa nírò nípa àwọn iṣẹ́ tí Ọlọ́run bá lékẹ́ ń ṣe pé àwọn wọ̀nyí làwọn iṣẹ́ tí ọlọ́run bá ń ṣe tọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run ọlọ́run bá lè kẹ́lẹ́ ọ̀dẹ̀ jẹ́ kó ìwà wípé kọ́dà àwọn ọ̀sẹ̀ bọ́ gan àwọn gẹ́mà pọ́lọ́run nìkan ní ṣe àwọn iṣẹ́ wọ̀nyí ẹ bá àwọn áyà tó ń tọ́ka sí Yunus bákan náà nínú al-Qur'an ọlọ́run bá lè kẹ́lẹ́ ọmọ sàlàyé fún wa nípa àwọn orúkọ ọlọ́run bá àti àwọn ìròyìn ẹ̀ al-Qur'an al-Karim bákan náà al-Qur'an nínú àwọn akátọ́nà ọba àlekẹ́ láti máa sàlàyé fún wa ń bẹ̀ ohun náà ni àwọn ìbádà àwọn ìjọsìn tó yẹ kí a máa ṣe fún Ọlọ́run Ọba táàdẹ gbọ́dọ̀ sí Ọlọ́run Ọba lọ́kan níbi àwọn ìjọsìn yìí ẹ̀ẹ́dẹ̀ rí àwọn súwọ́rọ̀ al-Qur'an tó yẹ sí pé in táwọn náà ń sàlàyé nìyẹn in tó mójútó nìyẹn bẹ́ẹ̀ nínú al-Qur'an Ọlọ́run Ọba àlekẹ́ ló máa gbé wá ìtàn àwọn tó àti àwọn ẹ̀san tọ́lọ̀ọba àríkẹlá san wọ́n nílé ayé àti lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà bẹ́ẹ̀ lọ́lọ́ọba àríkẹlá wọn gbé wá ìtàn àwọn tí wọ́n yapa sí tawhid àti irú ìyẹpẹrẹ tọ́lọ̀ọba àríkẹlá ṣe fún wọn nílé ayé àti lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà bẹ́ẹ̀ náà lọ́ọba àríkẹlá wọn gbé wá àwọn àṣẹ àti kọfúnni ilé tó jẹ́ pé mukammilatu wa muqtadayatuhu àwọn nǹkan tí tawhid kó gbogbo al látòkè délẹ̀ pátápátá nǹkan tó kó sínú ilé báyìí ọ̀rọ̀ tawhidu ni ọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan ni eléyìí tó jẹ́ sí wípé kò sí èméjì ńbẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ tó gbogbo náà tawhidu ń pèrú ẹ̀ tawhid ní gbogbo ìran ìjọsìn tíyàn bá ń ṣe fún tíyàn bá ń ṣe ká tó lè sọ wípé ìjọsìn ó jẹ́ ìbáadà àfìgbà tíyàn bá ń ṣe fún ọlọ́run ọba nìkan tó bá ti di wípé ẹ ń pa nǹkan míì papọ̀ pẹ̀lú ọlọ́run ọba nínú àwọn ìjọsìn wọ̀nyí irú ẹni báyìí kọ́mọ̀ wípé ẹbọ lòun وإذا خالط العبادة وإذا خالط العبادة الشرك أبطلها وأفسدها nígbàtí ẹbọ bá ti lè rò papọ̀ mọ́ ìbádà yóò bà ìbádà yẹn jẹ́ ni yóò dẹ̀ sọ ìbádà yẹn di shirk a ní ma pè ní ìbádà ma shirk láma pé ìbádà lọ eléyìí báyìí ọ̀ràn yẹn ni fún wa kí a gbàgbọ́ yìí ẹ̀ eléyìí báyìí lọ́fà ló fi jẹ́ sí wípé abẹ̀rẹ̀ khutbah wa láti pìlẹ̀ kí ni wọ́n ń pè ní tawhidu gan láti lè sàlàyé fún wa ìhà wo ni àwọn mùsùlùmí gbọ́dọ̀ kọ sí ìmọ̀ tawhid tẹ́lẹ̀ tó yẹ́ pé nínú àwọn ìmọ̀ tí ó wọ́n láwùjọ wa lónìí ìmọ̀ tawhidu ni òun ló fà ló fi jẹ́ sí pé àwọn tí wọ́n kì ń ṣe tí wọ́n sí lórí tawhid wọ́n bẹ̀rẹ̀ wọ́n ma pè àwọn wọ́n máa ṣe ẹbọ fáwọn èèyàn bí ká di àwọn nǹkan fáwọn èèyàn rẹ̀ kẹ́ni káwọn èèyàn fi rọrí àbí ká ma fi sí àwọn àyè kankan dẹ̀gbẹ́mílé nípa àwọn nǹkan yìí ní ọ̀dá gbogbo àwọn eré táwọn èèyàn máa fi kọ́lé mbẹ́mbẹ́ eré fi kọ́ nítorí àìdáta òṣìjọ àìmọ̀ ìmọ̀lọ́ọba àìnímọ̀ nípa ìmọ̀lọ́ọba lọ́kàwà mùsùlùmí àkósí ọwọ́ ọ̀pọ̀lọpọ̀rú àwọn báyìí àrùpá àfáà ní wọn kódà o ń bẹ nínú àwùjọ mùsùlùmí ẹni tí inú àwọn àfáà tí ó sọ fún yẹn pé ó gbé ìpèsè nǹkan tá pè ní pèsè yẹn àdàpé tí yóò bá ń pè ni ẹ rí wípé ìntẹ́ gbé yẹn tí yóò bá ń pè lẹ́bọ gẹ́gẹ́ náà ń pè ní pèsè fún yín ṣùgbọ́n wọ́n ti mọ̀ yí pé táwọn bá pè àyọ́kà yí pé ẹbọ bá wọn àfà wọ́n wà ní ìpèsè lẹ́fẹ́ gbé nírò àwùjọ wa yìí ibi táwọn èèyàn nímọ̀ nípa tàwíìdù dé ọfà wípé gbogbo nǹkan tó ẹkọ́ yẹ ká fẹ́rin lẹ̀ fún Ọlọ́run bá nìkan gẹ́gẹ́ bí ìmọ̀ kọ̀kọ̀ àwọn èèyàn ń pe àpèmọ́ rẹ̀ lónìí páwọn mọ̀ àwọn èèyàn sì lọ ń yẹ̀wò lọ́dọ̀ wọn àwọn èèyàn lọ máa béèrè nípa nǹkan tó pamọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ń pè ìtọ́pamọ́ nípa ìmọ̀ kọ̀kọ̀ wọ́n lọ máa bèèrè lọ́dọ̀ wọn ilé tó jẹ́ sí pé eléyìí báyìí ọlọ́run nìkan lọ́yẹ ká fẹ́rẹ̀ lẹ̀ fún eléyìí tá a pè ní at-tawhidul iradi at-talabi eléyìí náà la pè ní tawhidul ma'rifati wal ithbat nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ fún ọlọ́run ọba leléyìí pé ọlọ́run ọba nínú àwọn ìmọ̀ tá a gbọ́dọ̀ ní nípa ọlọ́run ọba rẹ̀ tá a dẹ̀ gbọ́dọ̀ fẹ́rẹ̀ lẹ̀ fún ọlọ́run ọba eléyìí lọ́fà ló fi jẹ́ sí wípé ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo mùsùlùmí pátápátá kó lọ nímọ̀ nípa Ọlọ́run Ọba ma'rifatul abdi rabbah kéèyàn máa tanú ń pè lọ́lọ́run Ọba gan ni ká mọ àwọn iṣẹ́ wo làwọn iṣẹ́ tọ́lọ́run Ọba máa ń ṣe tí a gbọ́dọ̀ fi iṣẹ́ ìrìnlẹ̀ fún ẹ̀dá kankan mẹ́yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí lil asafi shadid ni wọ́n ti kùnà lábala ìnímọ̀ nípa ọlọ́ọ̀ba lábala kámọ̀ nípa sí ọlọ́ọ̀ba yìí ọwọ́ pọ̀ nínú àwọn sí ọlọ́ọ̀ba táwọn èèyàn fi ń rìnlẹ̀ fáwọn ẹ̀dá lónìí páwọn ẹ̀dá lè ṣe tí wọ́n dẹ̀ tatara báyìí máa bẹ̀rù àwọn ẹ̀dá yàtọ̀ fọ́lọ́ọ̀ba tó pé àwọn iṣẹ́ wọ̀nyí tá bá ti fi rìnlẹ̀ fọ́lọ́ọ̀ba àwọn èso tí ó sọ fún wa ni pé a lè máa bẹ̀rù ọlọ́ọ̀ba pé ọlọ́ọ̀ba ní màmá ń ṣe nǹkan báyìí ṣé ọlọ́ọ̀ba àlékẹ́ láyìí ṣé tí ń bá ṣe báyìí ṣé kò ní ṣe irú nkẹ́ ìta fi ń rìnlẹ̀ fáwọn ẹ̀dá olófà ló jẹ́ pàwọn èèyàn bẹ̀rù àwọn ẹ̀dá lónìí torí pé in tó yẹ ká fi rìnlẹ̀ fọ́lọ́ ọba nínú iṣẹ́ a ti fi rìnlẹ̀ fáwọn ẹ̀dá yẹn náà pàwọn ẹ̀dá yẹn náà lè ṣe a mọ́ wá bẹ̀rù kán mọ́ ṣe nǹkan yẹn fún wa ní tí wọ́n ní kápá lórí ẹ̀ kò yé báyìí tó jẹ́ sí pé nìkan ló fi rìnlẹ̀ fún tó sí ọlọ́run ọba lọ́kan nínú àwọn orúkọ yìí tí ò gbọ́dọ̀ fi rìnlẹ̀ fẹ́dà nǹkan ọba

ṣùgbọ́n wọn sọ̀rọ̀ nípa tawhidul uluhiyya rárá kò sọ̀rọ̀ nípa ìsọlọ́wọ́ bá lọ́kan nínú ìbáadà nínú ìjọsìn ibi tó ti ń sọ̀rọ̀ tawhid tó ń sọ ó ní tawhidul asma wa sifat irú wọn ni al-imam ibn khuzaima al-imam ibn khuzaima rahimahullahu ta'ala wọn kọ tíra kata pé ní at-tawhid tẹ́ ẹ bá lọ wo التوحيد ilmi alkhobari àtàwíhìdù ilmi alkhobari èlé ta pè ní tàwíhìdù ma'rifati wal isbat tàwíhìdù ìmọ̀ Ọlọ́run Ọba lọ́kan látara ká dá Ọlọ́run Ọba mọ̀ gẹ́gẹ́ bó sì yẹ ká mọ̀ ká sì sí Ọlọ́run Ọba lọ́kan nínú àwọn nǹkan tá mọ̀ Ọlọ́run Ọba mọ̀ yìí ká mọ̀ fẹ̀rẹ̀ lẹ̀ fẹ́rẹ̀ kọ̀kan ẹ̀rí pé yìí táwọn ń tírìtì nìyẹn so eléyìí báyìí ní ó jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ tàwíhìdù ń kọ́ ọ̀rọ̀ kan tí è sọ̀rọ̀ tó kéré ni nínú àlùmọ̀ yìí tí gbogbo ẹni títà òhìdì rọ̀ bá ti lè dúó tó bá kírun ọlọ́run nígbà ọ̀run ẹ̀wò tó bá gbá àwẹ̀ ọlọ́run ọba òní gbà àwẹ̀ rẹ̀ o tó bá lọ sí hajj ọlọ́run ọba òní gbà eléyìí ni orígun àkọ́kọ́ nínú orígun Islam orígun àkọ́kọ́ nìyẹn abẹ́lọ́run ọba àdékẹ́ọlá kọ́lọ́run ọba kó نسأل الله سبحانه وتعالى أن يرينا الحق حقا وأن يرزقنا اتباعه وأن يرينا الباطل باطلا وأن يرزقنا اجتنابه ولا يجعلهما ملتبسا علينا فنضل برحمتك يا رحم الراحمين اللهم انظر الإسلام اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين اللهم أذل البدعة والمبتدعين اللهم أذل البدعة والمبتدعين اللهم أعلي كلمة كلمتك الحق اللهم أعلي كلمتك الحق برحمتك يا أرحم الراحمين اللهم انصر إخواننا المجاهدين في كل مكان اللهم انصر انصر إخواننا المجاهدين في كل مكان اللهم انصرهم اللهم كن معهم ولا تكن عليهم اللهم عليك باليهود والنصارى اللهم عليك باليهود والنصارى اللهم دمرهم تدميرا اللهم دمر أعداء الإسلام اللهم دمرهم تدميرا برحمتك يا ارحم الراحمين أقو... أقيموا الصلاة يرحمكم الله